إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 خلصوا له العبادة يغفر لكم ذنوبكم ويمكنكم بعذاب أليم عباد الله إن إصلاح القلوب شأن عظيم وغاية شاملة لا تبذل الأحوال ولا تستكمل الأمور إلا بإصلاح أعمال القلوب قول النبي صلى الله عليه وسلم جاء في الحديث المتفق عليه إن في الجبل مضغة إذا صلحت صلح الجبل كله وإذا فسدت فسد الجبل كله ألا وهي القلب واصطلاح القلب لا يكون إلا باصطلاح أعماله وأعمال القلوب كثيرة ومتعددة من أهمها وأعظمها وأشرفها التوكل على الله سبحانه وتعالى هو منزلة من منازل الدين ومقام لمقامات المقيم وحقيقة التوكل ومتلك اعتماد القلب على الله سبحانه وتعالى بلاب المصالح وضرب المضار في امور الدنيا والاخره ولا وتحقيق الايمان بانه لا يعطى ولا يمنع ولا يضر ولا ينفع سواه سبحانه وتعالى فلقد جاء الامر بتوكل على الله في كتاب الله بموته مختلفا ومواضعه مؤكدا جعله الله سبحانه وتعالى شرطا لصحة الإسلام وقوة الإيمان قال سبحانه وتعالى إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين قال سبحانه وعلى الله توكلوا إن كنتم مؤمنين عباد الله إن حياة المؤمنين وأقوامهم في توكل على الله سبحانه وتعالى قال سبحانه وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا وقال لنبينا محمد صلى الله عليه وسلم فتوكل على الله إنك على الحق المبين وقال توكل على الحي الذي لا يرى وقال عن أصحاب النبي صلى الله عليه وسلم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا فقالوا حسبنا الله ونعم الوكيل أتعرف الله عليكم كاره أولي أجل بيتنا ọlọ́pàá محمد صلى الله عليه وسلم èèyàn ló ní ọlọ́run gẹ́gẹ́ bí ìdí àlẹ́wà Muhammad ọlọ́run ẹ̀rọ léyìn tó dáa tó sọ̀rọ̀ lórí wa fáwọn ọmọ kọ́ọ̀tì rẹ̀ kálẹ̀ bá ń bá wọn yọ sọ̀rọ̀ ó láwọn kan tí wọ́n ti ṣíwájú sáwọn sọ̀hábà àlẹ́bí a máa jó yé wọn èyí tó lóun nínú gbogbo ọ̀rọ̀ tó yẹ máa ń sọ láyé ọ̀rọ̀ lọ́rùn ọ̀rọ̀ lọ́rùn ó gbọ́dọ̀ lórí létí rẹ̀ kó dáa lọ́kàn rẹ gbogbo ọ̀rọ̀ lórí lọ. Ànábì sallallahu alaihi wa sallam máa ń Ìlànà tí a fi ń sin lọ́run tí a fi ń sí Àbí kí a ń sin lọ́run pẹ̀lú sallallahu alaihi wa sallam. Kì í ti gbogbo ẹ̀kọ́ ní sí. Àwọn kan bẹ wọ́n sọ wọ́n sí wọn. àwọn akó ṣe wàhálà lórí ẹ̀sìn yìí tó ti wàhálà tí wọ́n ṣe lórí ẹ̀sìn tán dààmú náà olúwarí tẹ̀sílẹ̀ náà wọ́n ha nìyà iná náà wọ́n padà já sí. ìlànà tí wọ́n fi ń sọ lọ́wọ́ tí wọ́n fi ń jẹ́rìí ẹ̀sìn òní àdékẹ́yà ńlá nàlẹ́ Muhammad jẹ́ ẹ̀sìn. Ànábì sallallahu alaihi wasallam èyí tó bá wọn sọ hábà èyí tó burú náà lámàrin omi ìlú nàfílà tánà bí ó yàn sí ẹyàn rẹ àbákò náà lọ́wọ́ abẹ mọ́ yàn kọ́nà bá kó sọ lọ́wọ́ ní àná Muhammad sallallahu alayhi wa sallam èyí tá a bára sọ lórí jẹ̀mọ́ ìkànkánú àwọn àìjọ sí ní sáńpé ní al-ibada al-ibada ìjọ sí tẹ́ẹ̀rí òní àwọn kan ti fojú rí àwọn kan fojú rí ọ̀pọ̀lọpọ̀ pé àwọn ìjọsìn kan bẹ tí ò lè fojú rí kọ́nà àwọn èèyàn pé ara ẹ̀sìn ni òun náà ni at-tawakkul ala Allah subhanahu wa ta'ala ìgbára ọlọ́lọ́wọ́ ìgbára tó ń pàdùyà ìjọsìn ọkàn ni àwọn ìjọsìn kan bẹ ó ràn dáadáa ká kírun ìjọsìn ni ká gbáwẹ̀ ìjọsìn ni ká ti hájú ìjọsìn ni káyọ̀ zaka ìjọsìn ní àwọn ìjọsìn táà ń kówó ní táà ń bára sí inú àwọn ìjọsìn kan wá ń bẹ ìjọsìn ọkàn ní ó pàtàkì púpọ̀ dídá ìjọsìn ọkàn ó ní òun ní ó ti káwọn ìjọsìn táà ń bára sí ó dáa nínú tí ọlọ́run ọba bẹ́ẹ̀ ká sàbójútó pọ̀ láyé wọ́n mi bá ti lè sàbójútó rẹ̀ fún lọ́kàn àti ntáàn ntáàn pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ nìyàn bìlìkọ́lù ọkàn ní sọ́dí ẹ̀ ní sọ́dí yàn ẹ̀mí rẹ̀ ní sọ́dí yàn láàrin ìjàta kìí ti bọ́dí ara olóògbé tí lọ́jọ́ ọkàn máa ti kú lára rẹ̀ ó kọ́ bí wọ́n fi ọ̀ wọn ò ní kí ọlọ́mọtọ́ ní jẹ́ mọ́ bọ́ máa ń jẹ́ abdullahi láyé abdullahi máa fi ọlọ́ àmọ́ lọ́lẹ́ mi bá ti kú lára rẹ̀ wọ́n tún wọn lọ́pẹ́ tẹ́tí bí abdullahi kò ní tẹ́tí bí abdullahi tẹ́tí bí abdullahi kí ni wọ́n pè é sẹ́sìpalẹ̀ náà òkú lẹ̀. ẹ̀yà mójútó ọkàn wa dáadáa ọkàn ló dọ̀tí láwùjọ fi dọ̀tí báyìí tábà mójútó ọkàn àwùjọ dáa ọlọ́wọ́ bá sọ́nà alkùhálì kẹrì olúwa ni wà nafsu wa man sawaha fa alhamaha fujuraha olúwa ni mo búra pẹ̀lú ẹ̀mí ẹ̀mí tó yẹ pé mo dá síbẹ̀ mo wá ti ẹ̀mí òní mo sí lọ́gbàdọ́gbà ẹ̀mí kálukú wa yọ tí ó fi ẹ̀mí sí ẹ̀rá kálukú bákan náà ló ti rí àmọ́ kálukú ló wá sí ẹ̀mí rẹ̀ dídákúdà falhamaha fujura wa taqwa kò sẹ́ni tí o mọ tí ọ̀dá gbogbo ẹ̀mí ló mọ tó dá nípìnlẹ̀ mẹ́ẹ̀ bá dé ti sọ ní ẹ̀dá mọ́ ní ó wà jọ pé ìbàjẹ́ wà dá lójú ẹ̀ àmọ́ tí wọ́n kẹ́ ló bẹ̀rẹ̀ bàjẹ́ òun tó bẹ̀rẹ̀ bàjẹ́ òun ah! bàjẹ́ mo fẹ́ ṣe o ẹni yóò mọ orúkú tó ṣe tó bá padà wá yá ogún tó wá sí bàjẹ́ olúwarí kan afúláhà ló ń zaka ẹni ẹ bá ń sọ fún ṣe ṣe ọ̀nà lọ́mọbẹ̀ ẹ bá ń kí pé rere kálíbọ̀ ń ló ń zaka ẹni tó mójú tẹ̀lé rẹ̀ sí ìlú lọ́sí tó gbégbá tọ́jú ẹni bá fi ṣe ṣiṣẹ́ ṣiṣẹ́ wá títí máa ń dọ̀ títí máa tí ń dọ̀ títí máa tí ń dọ̀ títí máa olúwa ni ẹ kúkú eríire wọ́n kọ́ ni ọba mẹ́ta sáà ẹ máa kíkú eríbù ó ṣe eríbù ó sàgbà kó pàdánù gbogbo tó wá fi ìdọ̀tí kan kan rẹ̀ òṣèlú Muhammad sallallahu alaihi wa sallam òun náà máa ń sọ̀hálà ó ní ìnà ìjẹta di mọ́tò kọ́ ìnà ìjẹta di mọ́tò kọ́ ẹ̀rí bọ́dí bó ti rí òní bá ti kan bẹ́ẹ̀ mẹ́rin ẹ̀sàmójútẹ́ ìdá tọ́lá tí bá kí bá dá tọ́lá alìjásá dúkó lò anẹ́bí ní gbogbo ara ti dá dídá bá ń tẹ ọ̀kan ó sọ wára dídá bá tẹ ọ̀kan ìdá tọ́lá tọ́lá alìjásá dúkó lò anẹ́bí ní gbogbo ara ti dá tó bá ti kàn dá wà ilẹ̀ àmọ́tẹ́lẹ́ tí bá dúkó lò látàrí ìbàjẹ́ rẹ̀ gbogbo alábàjẹ́ ẹ pé nǹkan ni ní kẹ́ tán ní bẹ́ẹ̀ bá dá màhálà òhìyà àlùfáàlù ọkàn ni mo ju yàn ní ẹ̀yà ìsàmójútó ọkàn wa nínú àwọn ọ̀nà ọkàn wa ó ní ìgbà lọ́nà inú ẹ̀mí lọ́wọ́ lọ́nà ọlọ́nà lé àìgbà lẹ́dà pé á ah, ti lágbàjá bá ń bẹ láyé ìyàwó lè jẹ ní ọ̀rọ̀ burúkú ni ó lè sọ dí káàdì ìwọ̀n àjọ àwọn nǹkan yìí ní ẹ̀mí lọ́wọ́ ẹ̀mí wà balẹ̀ ẹ̀mí ẹ̀dá balẹ̀ bá ah, àà kí ní ń débi tí ìyàwó bẹ láyé ọmọ ní fìyà jí ó lójú ìyá rẹ yóò lójú ìyá rẹ náà ń gbára lé pé má gbá lọ́mẹ̀ lé ní oṣù olúwa ní ọmọ yàtọ̀ wá ká lọ́wọ́ ọwọ́ ápù ó lé wá ní ẹ̀gbọ́ ẹni má gbá lé ní ọmọ ọba máa tó ọlọ́mọ tó yàn tí má gbá lé ní ọtọ́ ní yóò tó ọ àbíkọ̀ wá borí nìkan lókù ọmọ yàtọ̀ wá ká tó wá gbára lọ́mọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ti ọ̀sùn ilẹ̀ lọ́ti bá rẹ̀ ọlọ́ni ti gbára nílé wọn. àtàwákùn ìgbára nílé ọlọ́run ọba bó ṣe pàtàkì tó ọlọ́run ọba ṣe ní charlton lè sí hàtí islam wà kó wọ́tẹ̀ bí mẹ́ inú tí ó jẹ́ kí islam rẹ̀ kí máa lè yàn lékún kí ẹ̀gbà ọlọ́run bá ní ẹ̀dọ́kùn èwó làwá ní bùkátà sí méjì sáà nígbà tí bùkátà pé kí islam wá dá sábà ní islam yàn dá wọ́n mọ̀ islam nílẹ̀ fún ọmọ nù tí mẹ́rin bá tí mẹ́rin bá tí mẹ́rin tí ó bá sọ́ọ̀lì àbákò báyàn nù tàbí kí ọlọ́run bá fi ó mọ́jẹ̀mú inú mọ́jẹ̀mú tí ó jẹ́ kí islam wá lálàáfíà ó fi ìdára yí

fúnlẹ́sẹ̀lẹ́ ẹni máa ní pẹ̀lú ọba ẹgbẹ́ra lọ́wọ́ ẹgbẹ́ alẹ́ nǹkan rí ẹni ẹlùmí balẹ̀ ẹbálẹ̀ ọmọ tí kò ní họ kò gbá alẹ́ gata o ẹ̀rẹ́ fàwọn alẹ́ ọmọ àfáà làwọn ọmọ àfáà kí ni ẹbọ kan àwọn ẹni gbá alé àwọn èèyàn wọ́n gbá alé èsù àwọn èèyàn bí i pé kọ́ tó di nǹkan láyé má dá ọlọ́lọ́ ìwà àti àwọn nǹkan lónìí pé kọ́ tó di nǹkan láyé wà lọ́lọ́wọ́ ọlọ́wọ́ ìgbàgbọ́n ti rẹ̀ o má dá wọn lójà máa ọlọ́wọ́ fi dìgbàgbọ́n ti yẹn olúwa ni ìtàgbọ̀n pé lóòótọ́ nkúntùn àmọ́ tòbí láàrín ìṣàrùkùnù ìyẹn ṣàrùkùnù fún ẹgbẹ́ lóòótọ́ bẹ́ẹ̀ ti ń wí ẹ̀yìn mímọ́ ìgbẹ̀lọ́ náà ìtàkùnfẹ́ mímọ́ nípa alẹ́ ìtọ́wọ́ kanù òun lẹ́gbàrá ní ajẹ́fẹ́ àpẹẹrẹ bẹ́ẹ̀ lọ ọlọ́run gẹ́gùn ní kẹ́kùn ẹ̀ṣẹ́ pàwọ́ ọmọ dájú náà ẹ́n àwọn tó bá kí jẹ́ lọ torípé kò sí tọ́bà lọ láyé ẹ̀mí èrè ó wà níbi tọ́ lè mọ́ra níjọ́ tọ́ bá gbàgbé rẹ̀ tọ́ lọ tó àbàbọ̀ jáde lọ ẹ́ ọ̀sùn máa gbà wọ́n mọ̀ nígbàdùn máa àyíkọ́ padà sílé nkùntùn ámọ́ntùn lè láàrin fún alẹ́ yìí àwọn kárù olúwa ní ẹgbẹ́ ayé olúwa ní nkùntùn mùsùlùmí tàbí lóòótọ́ mùsùlùmí tàbí lóòótọ́ mùsùlùmí ọlọ́sọ gbára lé àwọn ọ̀nà táàbí gbára lọ́nà ọba náà fi kọ́ wa ẹni kó ní ọjọ́ kó yẹ kẹ́kẹ́ àbá àti gbọ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ní ajá iṣẹ́ ní ajá iṣẹ́ àfihànlẹ̀ ní ajá ajá àmọ́ tí lọ́wọ́ kùtà bẹ̀rẹ̀ ọkù rẹ̀ lọ́já tó ẹ̀mí ìlú wà ń bẹ́ẹ̀ tó má lọ́wọ́ lè wọlé rẹ̀ ó lè wọlé ń bó ọba kọ́ wọlé tọ́kọ́ wọlé lẹ́yìn

ọlọ́run ní èmi ní láti lò sọ́mù mẹ́ni ní ọlọ́run lẹ́gbára lé kálò sọ́mù mẹ́ni ní bákan náà ọlọ́run bá ń sọ báwọn àwọn ànábí ọlọ́run ohun wọ̀ mẹ́rin náà nìyẹn ni wọ́n ń sàwà táà ní gbára lọ́wọ́ ọba agbọ̀gbára lé ọkọ̀ ní àdáyà ní ṣùgbọ́n kí ló àdáríbáwà lọ́lọ́ bó jẹ́ kí ẹ̀rọ jẹ́ nù ní ìdáríbáwà lọ́lọ́ tí kò ló sànù mi ọ̀nà ló sànù rẹ o gbogbo tó bá ń wá láyé má gbọ́ ní èsù wa gbogbo tó bá ń wá láyé má gbà ọ̀nà èsù wa ọ̀nà èsù sì pé déríṣiríṣi ọ̀nà èsù lè jẹ́ ẹ̀tẹ̀ ọ̀nà èsù yẹn fa tẹ̀ wọ́n ní fẹ́ tó lówó àlùkò ọ̀rẹ́ àyànfà tẹ̀ náà gbọ́dọ̀ àwọn lóhùn ọ̀nà lówó tọ̀ ní sí yẹn fa tẹ̀

ohun ipò olókùnkùn omi sí mọ́lẹ̀ kílẹ̀ ìdáralé ẹdáralé tí bá ń dàgbà pé ìtàn wá ọ̀tí rí ọkùnrin ìṣẹ́ ìdánwò lọ́wọ́ ni àfáàdì ní agbára ọlọ́pọ̀ ẹdáralé wọ́n láyé tóyàn tó yàn ẹ̀rọ àwọn sàbẹ̀ ẹ̀rọ

wọ́n wọ́n lọ́gbọ̀n káàkiri àgbáyé torí tó fẹ́ bá àwọn tí ọ̀ràn tàbí jà wọ́n wá rẹ̀ ìṣòro káàkiri àgbáyé wọ́n tó máa bá wọn sọ̀hábà náà pé hey wọ́n tó wá nígbà tó wá dẹ́rùgbà wọn kọ́dìbà sójú kábẹ̀ láwọn tí ó sa ogun ẹ̀ sá owó tí mo ní wọ́n yá nínú àwọn báyìí náà lọ́pẹ̀ àwọn báyìí náà lọ́pẹ̀ àwọn tí yóò gbọ́tẹ́ tẹ́lù bá rẹ̀ àwọn tí mọ̀ ojú ogun rẹ̀ ìkan ìpíkẹ́ sí kàwàlá lókun lásán náà ọgbọ́ kápálẹ̀ wá rí ogun wọn àwọn sáré ẹgbọ́n tí wọ́n sọ alẹ́dínà kọ́ọ̀lá lámùmù náà inna náà قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل سبحان الله فزادهم إيمانا ọlọ́wọ́ sàrẹ́ fún ìmọ́ ẹ̀nẹ̀ wọn tó gbogbo ẹ̀rù bà wọ́n mẹ́ àtìbúnà láà gbogbo ń tẹ́bá òkè wọn kó bọ̀ gbogbo àwọn tó máa ń bọ̀ wá ọlọ́wọ́ tó wà wọ́n ní ìmọ̀lúwàkì ìbọn ìbára dáadé tí mo mú sí tó wà lẹ́nà àmọ́dá àwọn ọlọ́wọ́ bá tó ah, tó gbára lè ìyẹn pé ẹni tí yẹn máa ń gbára lé tí ò ní gẹ̀ẹ́sì láìjẹ́ lọ́wọ́ bá wọ́n ní ìmọ̀lúwàkì ẹni fàzẹ́gà fún ìmáàlì wọ́n wí wá sí ìmọ̀lẹ̀ fún wọn àwọn tí wọ́n wà káàkiri ọlọ́wọ́ fún wọn lọ́wọ́ tó gbogbo ọlọ́wọ́ wọn nǹkan ogun tí mú tó táwọn sọ kò tó táwọn rí oúnjẹ jíjẹ mú jíjẹ mú tí kò tó táwọn sọ tọ́lọ̀ ṣe náà ni ọba àwọn tí ń ní ẹ̀fọ́ náà ẹ̀fọ́ wa náà ni èyí kẹ́kẹ́ jago àwọn màláíkà bí ọgbẹ́ ẹgbẹ̀rún wọ́n sì ń sọ̀kà láti sánmà wọ́n sì ń bá àwọn gbẹ̀gbẹ̀ jà wọ́n tó ọ̀pá tí ń wá ọmọ ìtàn ìjẹjà àníbi sallallahu alaihi wasallam akọ alẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ àníbi nígbó tí wọ́n bá fẹ́ pàdé àwọn kan tí wọ́n ń tún lajà mọ́ ọ tí wọ́n ń dẹ́rù bọ̀ ọ bá wọ́n fẹ́ pí ọtí kan lé ẹ̀wọ̀n ẹ̀yọ́ wọn fẹ́ dójú tì ọ́ ìwọ́lọ́wọ́n tó lè jẹ́ àmọ́ àwọn kan ní láyà ní kọ́dà tó sọ àrámà rí ayé gbà lọ́lọ́ sọ pé wọ́n ẹ mẹ́jà gbára lóògùn kan ogun a máa tí alágbára wọn kú àbọ́mọ̀ ọba ọlọ́ọ̀bá ń tọ́wà ní sọfẹ́ pàtàwọ́kẹ̀ alẹ́lẹ́hàyì lẹ́ni lẹ́rẹ̀ mọ́ọ̀t ọlọ́run tó bá ní sọ ọlọ́run wáyé ọ̀sán máa gba alẹ́ nǹkan for life ní kọwàá alẹ́ mọ́ọ̀t ọlọ́run dára lẹ́ni tó jẹ́ pé òun ò ní kú láyé àdánilọ́wọ́ bá bá ní ìfọ́nà bí wọ́n ìdá àdán tó bá ti náà kọ́ bẹ́ẹ̀ tẹ̀ kẹta láyé rẹ̀ àti wọ́n náà ní bá rí ó gáì wọn náà wọ́n ìdá àdán tó bá ti náà kọ́ bẹ́ẹ̀ tẹ̀ kẹta láyé má ti kẹ́ ìlú rẹ̀ nìkan má fatawakkal alàlẹ́bí alàlẹ́bí láyé ọba láyé tí ò lè kú láyé láyé lẹ́gbẹ̀rẹ̀ gbogbo náà fẹ́ ti láyé aláwọ̀yá yẹ tó bá ń gbà ẹ̀ sábà lọ́nà wọn náà wọ́n tó ọ yóò dẹ̀ ti ọ̀nà mọ́ abiyanu balẹ̀ gbọ́lá ló sàkàlẹ̀ fún ti tó ìgbàgbọ́ rẹ̀ fún ọlọ́run aláìláìlá ìbàlá ọ̀sán mọ̀tò lọ́wọ́ aláìláìlá ìbàlá والسلام على رسول الله أتابع الله عليكم كريم وفاة محمد صلى الله عليه وسلم ورضاه كل أنصار إبار الله أهل أقول قلنا بويه يحتاج إلى الأسباب sáàbù ọmọ ọmọ ayé yóò ó níbi àgbà kò túnmọ̀ pé tàbá nípa ọgbà ọlọ́lọ́ ọba ọ̀ níbi nǹkan mìíràn tí wọ́n lọ́wọ́ fún láti gbọ́yìn tó bá ti gbọ́yọ̀ bá wọn ọtí gbàgbọ́ yìí nítorí ẹ̀kọ́ báyìí àgbọ́yé náà sì nìyẹn wọn ká bá ọba tó ń bèrè pé ọ̀bọ ọ̀sẹ̀ nǹkan mìíràn bóyá fi fún alápẹ̀rẹ̀ orí èyí á tẹ́sí nìkan gbọ́dọ̀ kó ní ìdúgbò bẹ̀ náfìlà mò ń bẹ̀ náà nìyẹn o mo tún wọn á délé wọn á rí ẹnìkan bóyá ṣiṣẹ́ ń bẹ̀ mí ó wà náà ṣe ìdájọ́ àmọ́ mọ̀ rí àmọ́ ìṣe ẹ̀mọ́ rí mo ń gbé ilé ìtùtù bí ẹ̀rẹ́ lẹ́gbọ̀n sí mi wọn á lọ bá táwọn àdéhùn ṣàfihàn bọ̀ káàtó ẹ̀dá pẹ̀lú náà wà láwọn tó mẹ́ta ní orí inú ẹgbẹ́ lẹ́gbẹ́ àṣìkì ni hmm. ara kàwá kú lọ wa tọ́ba ní gbọ́n tọ́ba ṣe ọ̀ gbàgbọ́ ìtàn tọ́nà

kò tako lọ́dọ̀dọ̀ láńsọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀sánà nínú ma pé lọ́pàlẹ́kùn tàwàkàlù ní àlọ́lọ́rì àpàtàwàkùn tó ẹkọ́ lóòótọ́ ẹlọ́gbà àwọn ọmọ ti tọ́ bó ti yẹ ọlọ́wọ́ lóyún ma sáàtì fún yín bí ṣe ń ṣe fún ẹyẹ bó ti fẹ́ wọ́n ní ẹyẹ ó jáde láàárọ̀ tí ò ní ti abẹ́rẹ́ wà níbi ọlá wọn sàlẹ̀ kó mọ́ níwá o subhanahu wa ta'ala wa bihamdihi.